Almighty praise. Almighty praise. Almighty praise. by your Bayolutayo ministry. Uh, inviting everyone. Inviting everyone. To celebrate our Jesus. To celebrate our Jesus. Almighty praise. Almighty praise. Bayolutayo ministry. 2020. Inviting everyone. Inviting everyone. To celebrate our Jesus. To celebrate our Jesus. nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó wá fún èpò sínú àlìkámà ó sì bá tirẹ̀ lọ ọ̀nà ìdáwọ́pọ̀ bìrìkòtò ó di gágágá kò sí ọ̀nà àbáyọ gbogbo iṣẹ́ ló ti dàrú àdúrà gan ò gbà mọ́ ó ṣe gbìyànjú agbára yìí níbi táwọn ọmọ ọlọ́run ti ń forí ìyìn fún ọwọ́ agbára ọlọ́run sọ̀kalẹ̀ láti tán gbogbo ìṣòro oníbòjìpò ah! ìlú London máa gbàlejò sá ọlọ́run àwọn màmá wa ìránṣẹ́ ọlọ́run alàyè evangelist olùtayọ̀ olùtayọ̀ ń pe gbogbo àwọn ọmọ ọlọ́run láti wá bá wa kópa nínú almighty praise twenty twenty tọdún yìí sí dawat world tọdún tó kọjá kọjá bẹ́ẹ̀ ògúnṣẹ́ ìdẹ́já aláàrẹ rẹ̀ fò fáyọ̀ gbéra fúyà tètè máa bọ̀ níbi almighty praise twenty twenty tọdún yìí on the thirteenth of april easter monday ń gangan ló máa wáyé o ẹ máa bọ̀ káwá fi ìyìn pàdé jésù ní galilee time one pm prompt nínú ìjọ wa redeemed christian church of god the fountain of living water lonac house selina lane edna postco rmh one qh london host evangelist olùtayọ olùtayọ host pastor pastor and mrs stephen ológunlolúwa guest minister pastor and mrs ojo pathway to glory ministry and other noted ministers of God àwọn màmá wa evangelist Dr. Fumi Àràgbáyé goma president ní Nàìjíríà àti ní UK máa wà níkàlẹ̀ láti bá wa forin fìlú fún ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ special appearance Redeemed Christian Church of God choir àti gbogbo UK based gospel singer pátá for more information zero seven four five zero three zero six six three three zero seven nine nine zero seven one four one four zero Almighty Praise twenty twenty is a go. Almighty Praise. Inviting everyone. Fighting everyone. To celebrate our Jesus. To celebrate our Jesus.